يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام أمر الله سبحانه وتعالى كل إنسان بالإحسان والبر إلى والديه حتى وإن كانا كافرين قال الله تعالى الوالدين الكافرين وإن جاهداك على أن تشرك بي ما ليس لك بي علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وقد استحقنا رسول الله صلى الله عليه وسلم على الالتزام ببر الوالدين وبين أفضل البيان وأحقه في حق الوالدين وكان رسول الله صلى الله عليه وسلم في غاية التبليغ لآدى الأمر لأمته برمتها صلوات ربه وسلام عليه هذا الذي ساقنا إلى باب النفقة إلى باب نفقة الفروع على الأصول بينا من هم الأصول ومن هم الفروع وبما تجب نفقة الأصول على الفروع ولكن بعد هذه البيانات ننتقل إلى قصة عابد كان صادقا بالله عارفا بالله عالما به على قدر فهمه لكنه عثر بإيثاره عبادته النافلة على إجابة نداء أمه الواجبة فعاقبه الله سبحانه وتعالى فصار امره درسا لجميع آل الامه وذلكم الرجل كان من بني اسرائيل وكان في بدايه امره تاجرا ولكنه في تجارته ينقص مره ويزيد في أخرى ينقص في مرة ويزيد في أخرى حتى قال لنفسه هذه التجارة ما رأيتها خيرا وإنما ألتمس تجارة هي خير من هذه أقفل محلته التجارية بالسوق ورجع إلى بيته واتخذ مكانا للعبادة وترهب وبنى قومه. أقول نقول أبا تسوان المسلمين فطر لفي قرات قريطان النبي صلى الله عليه وسلم إن طلع برات ما جاك يفنقوا ألو بان سالكون كان النبي بان سالكون لاري أتي أمر لأتنا الصحابة kẹ́ gbogbo wa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba àlìkíyàmà ẹ̀yọ́ mọ̀ yànú ẹ̀sìn mò ń fi àsìkò náà létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí òṣèré iná létí ìbẹ̀rù rẹ̀ àní taqullah ẹ̀jẹ̀ akọnu rẹ̀ káwa jẹ́ kíkọ̀rọ̀ wa kọ́dà àti gbangba wa lọ níbi ìbẹ̀rù ọlọ́run kásì máa bẹ kọ́sọ̀ èmi àtẹ̀yìn min khushu'in nifaq níbi ìbẹ̀rù tèǹtọ́jẹ́ ti olójú èjì gbangba ọ̀dà ọrọ wà burú jáì kọ́lọ̀ ń sèmi àti mẹ́ ní àti bíi júmọ́ àbí mẹ́rin sẹ́yìn à ń sàlàyé fún wa lórí wàsọ́ọ́yá Lukman Hakim libnihi ẹnì tó jẹ́ nire kìí ṣe ànábì kọ́dà Áfíríkà ni Lukman ọlọ́run ṣe ní ọ̀jọ̀gbọ́n. ọwọ́ àpè ọmọ rẹ̀ kalẹ̀ ọwọ́ ń sí ọmọ rẹ̀ létí òye wa wípé gbogbo nbí tí ọba ti lè ṣe bí Lukman ṣe ṣe fọ́mọ lórí àti máa tọ́mọ láti jẹ́ kí wà lọ́rùn àtọ́mọ láti máa bọ́mọ sọ̀rọ̀ gbogbo gbà. àti àwọn pọ́ìntì pọ́ìntì tó jáde nínú ọ̀rọ̀ Lukmanu òǹbí náà ó súnmọ́ kọ́mọ́tà fi yọrí lórí ọmọ rẹ̀ Lukmanu bẹ̀rẹ̀ wàsọ́yà yìí pẹ̀lú ìjẹ́ kí ọmọ kọ́ da ẹni tó dá bàbá àwọn mà àtẹ̀ntọ́ dá ìyá àwọn àtẹ̀ntọ́ dòna lẹ́ni tá a máa jọ́sìn fún tá a gbọ́dọ̀ pa nǹkan pọ̀ mọ́ òun Allah subhanahu wa ta'ala lẹ́yìn rẹ̀ ọba ti di ìwà àwọn òbí àwọn ń sọ̀rọ̀ ìwà àwọn òbí lọ tó bá ti ẹ̀jẹ̀ pé àwọn òbí wọ́n bá jẹ́ kèfèrí tí wọ́n yé ṣe mùsùlùmí àbí ẹ̀jẹ̀ mùsùlùmí kí ni ìwọ̀ tí wọ́n ní lórí ọmọ orí eléyìí làwọn adé ní ìjẹjọ a ṣàlàyé fún wa tá a bá ní bàbá tí wọ́n ti dàgbà tí wọ́n lè ṣiṣẹ́ mọ́ tí ó sì jà láì nìyí ta ni ó máa wọn tí wọ́n bá ní ìdìyàwó ta ni ó fún wọn tí wọ́n ní ìdí ọkọ̀ tani ọ̀rà tẹ́ni ìbárọ̀kọ̀ tán tani ọmọ rẹ̀ kó sí i tẹ́ni ìbá fáyọ̀ fún wọn tán tani ọmọ tọ́jú ìyàwó yìí àtàlẹ́ ìwé lẹ́yìn. ṣùgbọ́n kálí bá a mà wípé ìwà àwọn òbí yìí lágbára kíkọ̀ ó sì gbẹlẹgẹ́ awájú ìwà pé téèyàn bá jẹ́ ni ọlọ́run ọha kùrántà masalan lápẹ̀rẹ̀ ahadith àfáàní ọkànkà bó wá kànkà tó yìí tí ń súnmọ́ lọ́yìn kìí pa òru kankan jẹ na ni kọ́dà àwẹ̀ tí máa ń gbà kìí ṣe mọ́ndé àwẹ̀ ànàbí ni máa ń gbà tó wá gbà kan lónìí alifatu wasalam kò ní gbà lọ́la tó wá gbà lọ́tọ̀la kò ní gbà mẹ́rin tó gbà ní márùn kò ní gbà mẹ́fà tó gbà méje kò ní ṣùgbọ́n àyìnmàkà ń bẹ nínú tí fi ń bá wọn bí rẹ̀ lò nínú tọ́jẹ̀tọ̀ wọn tó yẹ kó máa ṣe fún wa ṣùgbọ́n tó bò lójú tó rò kò ti kọ́fà òun ó ní ìbádà ti ń ṣe ó ní ìbádà ti síwájú ọlọ́run ọba báwo ni ọlọ́run ṣe máa ń bárú àwọn ẹrú bẹ́ẹ̀ lò láti lè bá àjẹ́ á pàtàkì ìwọ òǹbí lórí ọmọ ìdá tó ń bí wọ ìbá ṣe mùsùlùmí wọ́n sì ní ìwọ páwọn ní á bí wa wọ́n ní ìwọ wípé àwọn lọ́lọ́run fọ́nà tààrà bí sábà bí bá a ti wáyé eléyìí wọ́n mú ànábì sallallahu alaihi wasallam máa sọ tí ọlọ́run ọba fi hàn án fún àwọn ummai hadithu yìí pípọ̀ ìwà máa ìmà sópọ̀ mọ́ra wọn. هذا الحديث جاء من حديث أبي هريرة رضي الله تعالى عنه إنما امام بخاري ومن حديث أبي الرافع إن إمام مسلم رحمه الله تعالى ومن حديث أبي سلمة إن إمام أحمد وكذلك من حديث عمران بن الحصين رضي الله تعالى عنهم أجمعين أبو هريرة بديت أدرى النبي صلى الله عليه وسلم أبو رافي تجيروا النبي كان في بقول ونوري أنا بديت أدرى صلى الله عليه وسلم بكنا أبو سلمة رضي الله تعالى عنه oní àgbà hadithi wa lọ́dọ̀ sàlám bákan náà Imran ibn Husayn oní àgbà hadithi wa ó sì ọlọ́run ní. كان رجل في بني إسرائيل تاجرا nínú ẹgbàá wa kan ọkùnrin kan ti wà rí nínú àwọn bani Israel jamaa Israelu ó kọ ọ̀rẹ́ ọlọ́run ọba kan ni òjìṣẹ́ ọlọ́run ni ẹni ìyọnu sí ni lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni ọmọ ọmọ anabi Ibrahim ti ń Yahoo. Yahoo Yakub ni jẹ́ Israel jẹ̀mọ́ àgbọ̀rọ̀ kí ètò ọ̀dàdà wa mùsùlùmí ẹlẹ́kọ̀ọ́ ni àwa. àmọ́ Israẹli olórí burúkú ni mùsùlùmí yìí máa sọ kèfèrí jẹ́nẹ̀rẹ̀ lápapọ̀ fún òní lójú rí ọlọ́run mùsùlùmí bẹ́ẹ̀ nù wọn kèfèrí bẹ́ẹ̀ nù wọn. israel anabi yakubu ni alayhi salatu wa salam ẹnìkan ti wárí nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ ẹnì kìí ṣe ànábì yukọ́lù láwù jùrẹ́yìj wọ́n máa ń pe ọkùnrin ní jùrẹ́yìj jùrẹ́yìj ló kọ́ rẹ̀ fi bidayati amri ní bẹ̀rẹ̀ ilé ayé rẹ̀ kana tajiran oníṣòwò ni ṣùgbọ́n òwò tí ń ṣe yanqusu fi marratin wa yazidu fi ukhra nígbà míì tó bá ṣòwò lọ sáà yóò jèrè nígbà míì yóò tún sọ́ọ̀tì lọ gbogbo rẹ̀ jọ wọn tí bá ti ń o ẹ̀kún tún yọjú sí i wọ́n ti ti bọ́jà àwọn o yóò tún máa dọ́gbọ́ndọ́gbọ́n tọ́jà bá ti fi ń dàgbà àdéhùn kí ó tún bá ọ wá ronú ń jọkàn wípé sẹ́ńdé yóò ti máa balẹ̀ ayé lọ náà rè owó àáṣe yóò ní túmọ̀ njọ́ mi ibẹ̀ náà láti ti sọkún njọ́ mi owó èntì yíyàn sí yíyàn sọyìn màá fi ilẹ̀ wala altani shijaratan ya khairu min hadi màá wá owó mi tí èsẹ̀ gbé eléyìí olówó ló ń wà ọba lọ wáyè síbi kan ní téńté lẹ́gbẹ̀ẹ́ apá kan lẹ́yìn wà bá náà sọ máa ọba lọ rè kọ́ sọ́wọ́ máa tí jámùrọ̀ ń jẹ́ sọ̀wọ́ amírù sọ́wọ́ máa ó ní gbogbo létí wọn bá ti kọ́ tí pílà rẹ̀ ọ̀gá jùlé lọ ibi tí wọ́n parí létí lókè ọwọ́ dàbí ìgbà tí yàn bá dé pílà káàpù ní tẹ́ḿpù ìsàlẹ̀ rẹ̀ free bóyá segi, gi wọ́n wá kàn èyí tó lè tètè yé wa tá a bá mọrú ẹni tó bá ti lọ Kútọ̀nù Tógò lọ́dọ̀ àwọn tí wọ́n ń ta ọkọ̀ yóò rí àwọn èèbóhùn wọ́n ó fi igi kọ́lé sókè wọ́n á ṣe wọ́n ó fún ládàbà yìí wọ́n mọ̀ kókè rẹ̀ ṣùgbọ́n tí ọ̀bá lè lọ ọbẹ̀ ibẹ̀ ń jìnnà bí mo ṣe ń sọ yìí kéèyàn ó wo ibi tí àwọn nepa ń lò tẹ́lẹ̀ ní NTA lẹ́yìn NTA

kọ̀kọ́ rẹ̀ mọ́ ọ̀pá leti, kò tù kò kan bí láàárọ̀ ń jọ́sìn fọlọ́n ọ̀sán jọ́sìn fọlọ́n alẹ́ jọ́sìn fọlọ́n ní gbogbo gbà ọba kó gbogbo ẹrù ẹ̀ kó lé ọba ọbẹ̀ pé owó eléyìí owó sọ́ọ̀tì sugboniya níyà tọ́kàn ti nfa ń tọ́kàn ìyá rẹ̀ tọ́kàn rẹ̀ bá ti ń fa ìyá rẹ̀ ìyá wọn wà ma lé yóò máa lọ yóò máa lọ yóò wà wá sí ibi sọ́wọ́ o mo ti o ọ So mọ́ mi ẹ pẹ̀lẹ́ o yọ ọba yàrá ìnajú ìyànà ọba ìnajú títí bó ṣe ọgbọ̀n ṣẹ́jú mi bílẹ̀ gan tí ọba ti ṣe tán èyí ó ti kọ̀rí ọ̀nà ìyá ọ̀lọ́ orí ìṣesí ìlú wà bẹ́ẹ̀ sì ni ìbádà yẹn ń wọ̀ láti ìbádà ń wọ̀ láti ọwọ́ àdìjọ́ kan fa atatu ummu ìyá rẹ̀ bá dé fa sọ́ọ̀dà fatu wàhùwà yusalli ọwọ́ abatí ń kírun lọ ìyàwó á ní ya Jurayj ìyá ń pè ládìsálẹ̀ Jurayj ìyá pè lákọ̀ọ́kọ́ ó sì gbọ́ ó wá ní ah allahumma allahumma ummi wa salati ọ̀rọ̀ yìí sófinú sọ ni àbọ̀sọ jáde lẹ́nu ìṣẹ́gun lọ́dọ̀ àwọn apá kan ní ó sọ ni torí orí ìrún lọ́wọ́ akpa kan nínú ọfẹ ní sọ ni abọ́ ń bèlè yìí alahum kí ni tí mo ti sọ alahumma ummi wa salati ọlọ́run ọba o irú àdánwò lélẹ́yìí o ṣé wàá kó wájú rẹ ni àbí nọ̀dá màá mi lóhùn. ìyàtú ni yàdúró yíjì ìyàtú tó pèlè lẹ́ẹ̀kejì ó ní allahumma ummi wa salati ah! ṣé màmí ṣé n kò wájú ọlọ́run ìsinmi. àbí ń dààmú àmì lóhùn ó tún bá àrùn rẹ̀ lọ ó tún ṣe sà ìyá tún ní ìyá Jurayj allahumma ummi wa salati ọlọ́run ọba o ṣé ń kó wájú ẹ ni àbí má àdámọ̀ mẹ́yìn lóhùn kọ̀dáyà rẹ̀ lóhùn ó tún bá ìbádà lọ ah, ìyá wa díẹ̀ nígbà tó súyà rẹ̀ ya bá kọrí ilé pẹ̀lú bánújẹ́ inú ìyá dùn ìyàwó wò fún ibo maa mi ni sẹ́ ń wà á bínú sí mi ìyàbá tún múra ń jọ kejì ìyàbá tún wá bí àti dédé fasọ́ọ̀dà pátì wà wà yusalli ó tún ti bẹ̀rẹ̀ irun ìyàtọ̀ ni yá Jurayj irú ọmọ mi Jurayj Allahumma ummi wa salati màmá ti dé lónìí ẹni ah, tó ń kírun lọ́ba yìí ní ìsìn òun lè kó wájú ọlọ́run fún yóò ṣé kúrò ní àdìkíndá màmí ló ń kírun rẹ lọ. ìyá tó ní ya Jurayj ẹlẹ́ẹ̀kejì ó tún ní ah allahumma ọlọ́run ọba o tí mo ní dárò ní àbí máa bá ràn mí lọ ó tún bá ràn kókó ya Jurayj allahumma ummi ọlọ́run ọba o tí fún wájú mi lọ ní tún bá ràn rẹ lọ ń gbọ́ dúdú díẹ̀ oṣù ẹlẹ́ẹ̀kẹta ìyàtọ̀ wa nínú rìwáyà kan ó ní faja'atu ummuhu salata marratin wa tunadihi fi kulli marratin salata marratin. ìyá ìwà ẹ̀ẹ́kọ́ kẹta ẹ̀ẹ́mẹ́ta nìyàwó pé tí yóò ti ṣe sùúrù kó sì pé yóò tún máa lọ padà ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀kẹta tí àtúndé ìyá ní ya jùrẹ́yìj hmm. jùrẹ́yìj ní sínkìrún lọ Allahumma ummi wa salati ọlọ́run bá mi o níwọ̀n là ń kírun ní ìtókírun lọ ó sì sà ìyá tó tó pé ṣùgbọ́n nílẹ̀ kẹta nù rìwáyà kan inú ẹgbà wa mi fàwádọ̀ àtìyádà àlàhàjìbìhà kìnnìyà nìyẹn min shiddati harri shams iya rẹ̀ wa sọ ọgbọ́ àti táyìmù ẹlẹ́ẹ̀kẹta tí yàwá yìí inú oòrùn hanhan oníyàwá ìyàwó gbé ọwọ rẹ̀ lébi ojú rẹ̀ báyìí láti fi dí gàgà oòrùn ṣùgbọ́n jù rẹ̀ jù kò dáhùn níbẹ̀ wájú ọlọ́run tó tọ́ ẹwà dánwò ńlá ìyá sí ń pè mo bẹ wájú ọlọ́run ìyá kan lọ́kọ́ ìyá tó sùúrù ó tún pè é ìyá ṣe sùúrù bó ṣe délẹ̀ kẹta ìyá rẹ̀ wọ́n ní à ìyá bẹ́yì ìnàmà ìyá òmùmù èmi ìyá rẹ̀ mà ní tí mo bí ọ tọ́lọ́ ń fi mí ṣe sábàbí kọ́ ọ wáyé nígbà ọ wáyé tọ́lọ́ mọ̀ tó dá ọlọ́mọ wa abẹ́yìtà àǹtẹ́ǹ gbọ́rọ̀ fi wájú yìí èmi ni ojú mi wá di ń tọ́ ọ̀fẹ́ rí lẹ́nìí torí ipò olóòbí sí pẹ̀lú ìbàdà. ó dáa Allahumma ìyá ń wá bínú ìyá wa ní ọlọ́run ọba mi o láàtú mi túhù mọ́ pàjùrọ̀ ìjù ọmọ mi hátà àtúríyàwó wájú àlùmọ̀yà mi nínú ìwáyà mi hátà yanzura fi wùjú ìlmù mìsáàt nínú ìwáyà mi hátà yanzura fi wájú ìlmù mìsá ọlọ́run ọba tíjùrọ̀ ìjù bá kọ̀ lónìí láti rójú èmi tí mo jẹ́ ìyá rẹ̀ nítorí pé ó lóun ti ń gbádùn pẹ̀lú ìbáwọ̀ ọlọ́run ọba nájú tèmi náà sì lẹ́tọ̀ọ́ tèmi náà tọ́ ẹ kó fún mi ọlọ́run ọba wò má jẹ́ kíjù rẹ̀ ìjù òkú láyé tí è wojú àwọn obìnrin atẹ́wó sójú mi ni ọ̀fẹ́ wò lónìí kó fojú atẹ́wó kó fi dípò rẹ̀ dùrẹ́jù gbọ́ ṣùgbọ́n kò kọ̀kọ́ ti irun rẹ̀ ìyàbá pẹ́yìn pẹ̀lú ìbànújẹ́ ìyàbá ń lọlé júùsà ń bá bàdúrà tiẹ̀ lọ ìsà ń lékún ìsà ń súnmọ́ lọ́n ń súnmọ́ lọ́n nílùú wọn nínú ẹgbà wa màkà fasọ́rọ̀ náà yadkuruna jurayjan bi khairin ọ̀rọ̀ jùrẹ́jù tí àwọn èèyàn bẹ́ẹ̀ pé méjì òní wọn máa sọ nínú pé ah èèmọ̀ ni ọ̀rọ̀ jùrẹ́jù o àjọ wà lọ́jọ́ tẹ̀lé ni ah, bẹ́ẹ̀ rí mọ́ lóhùn jùlí jùlí ìsìn kọ̀ bóni sẹ́ni ẹ̀kẹ́ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn wà lọ láàárọ̀ tàdá yín ló ìró ni ọba rẹ̀ bíi pé máàmá rẹ̀ gán wà lọ́gán kọ̀ dẹ́nu èmi ni jùlí jùlọ ó ti tán ní ọlọ́run tó ti dọ̀rí ọlọ́run pátá jẹ̀mọ́ à láti jọ́tọ́ lọ ti dá ayé sábìlẹ̀ sáájú kó tó dáyé ọ̀dà àwọn kan fún wípé wọ́n máa dàrú ni kò sí dáadáa tẹ́ ẹ lè ṣe sí ẹ wọ́n ni kò sì sí dáadáa tí wọ́n pè wọ́n sí inú wọn máa bàjẹ́ ni pé tẹ́lẹ̀ ìwájọ́ dáadáa jọmọ tí wọ́n máa fi lù àwọn ẹ mà sì yàn mú o bọ́lọ̀ ń tètè wọn nù kí lè rí wa àwọn tí wọ́n wá pa Usman ní Madina nígbà òtó táyì mọ̀kan wọ́n tẹ́lẹ̀ mọ́ Usman Amirul Mu'minin wọ́n ní láyé òní bóde má ẹjú wọn lọ mọ́tò láti kò sí ń tọ́jọ́ nígbà òtó wọn ò jẹ́ kí wọ́n tún gbé omi wá bá nílé tí ó mu ògbẹ́ wa ń gbẹ́ ògbẹ́ yìí náà ó ń kálukú ò lè dìde ìyá wa umu Habiba ara àwọn ìyàwó ànàmì sàfàlàm ni wọn ìyá wa tí ọlọ́run pé gbogbo wọn àwọn wa lọ fi kété bu omi nínú ilé wọn pé ìyá yìí mọ́ sáǹtì ànábì ni ìyàwó ńlọkọ mi. ntẹ́ ti ń torí ẹ̀ jẹ́ yìí ìsìláàmù tẹ́ lẹ́ǹsẹ̀ kápẹ́ tòótọ́ lọ́lọ́run bẹ́lẹ́ mi yín a bájábá tá à ń sinwin a máa mójú ná ìyá ìwájú omi ìyàwó ànábì sàlám wọ́n ti dàgbà jọ́nà lọ wípé àwọn lọ gómi fún Usman lé rẹ̀ lẹ́mìí pé wọ́n sàtìjú àwọn àmọ́ wá jáde bọ̀ láti inú ilé sọ̀rọ̀ sọ́lá àwọn ẹni bíi ní abalẹ̀ tá a nìyẹn èmi ìyá yín yìí o ìta ń ìyá ya ó ní umu habiba mani ìyàwó sọ̀rọ̀ wọn nígbà náà wà ń gọ́ ẹ̀ẹ́ kí n ti ń gbẹ̀ ń gbómi lọ omi tí àwọn gbé àwọn fẹ́ lọ gbé fún Usman gbé fún tani Usman ìyá so nífẹ̀ẹ́ rẹ̀ kọ́ padà lé ànàbí rẹ̀ báyìí ìyá ní à sí ẹ̀mẹ́ntẹ́ ń bá wí à wọ́n ṣe bí mu ni ìyàwó ànàbì bọ́lá ń bá pè yín ìyàwó ìmímọ̀ ìyá tèmi o ìyá ní ẹdín lọ́gbọ́n fún ọ̀dà lẹ́yìn èyí àti sọ fún yìí tí ọba yìí gbé ẹsẹ̀ kan níbi tó wà ń wọ́n bá bẹ̀rẹ̀ sí ń bú yìí ní ti fa ìdáyọ títí yà ń fi wá padà radiyallahu ta'ala anha àrùdọ́wà tí ń gbómi lọ́ọ́lé padà sí ìyàwó ànàbì tọ́jà pé bí gbogbo wa ṣe wá ń gbẹ̀yìn ìgbà yìí sáàrí ànábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé ọlọ́run lè gbé ogun àtàǹbẹ́nu mọ́tàlásì ìdíje níjọ́ náà lọ àárí ànábì o káwa máa gbọ́rù gbọ́dọ̀ tiẹ̀ ń sọ ó súnmọ́ kárẹ́ èèyàn nù wa tí wọ́n máa sa aládàbá yìí tí ò sì ní mira nítorí ìyá wọn. ìtọ́lọ́ ń bá dóńkálukú fún kọ́mọ̀dáwà fórí ibú náà ni wọ́n máa ṣe lèyàn ṣe tọ́ọ̀gì ẹjẹ́ àtànú rẹ wọ́n sì kówó fún wọn dá lókòwò ọwọ́ àlọ́ kira ni sí orin tó kúrò lágbo bí ọ wà. kí la fẹ́ fàyọ àwọn kan wá ń sọ núùlù pé àná pé bí kótó pé sáwọn yorùbá ti gbé méjì mẹ́ta wọn ò tiẹ̀ máa sọ̀rọ̀ jùrẹ́ jùrẹ́ tó nìkan lẹni ọlọ́run táwọn ọba tiẹ̀ jẹ́ ni ọlọ́run bẹ́ẹ̀ nìkan bá lóun jẹ́ ni ọlọ́run àwa máa dà wọ́n láàmú. báà mí náà ti lè máa sọ lù ẹ ní ẹ̀rọ apẹ̀ láàbà ọ̀tẹ́dá ò lè dígbé o ọjọ́ orí yóò o ọ̀tẹ́dá ò lè gúngó àdẹ́múlẹ́gbẹ̀rin dànù ní ọmọ ọmọ máa mú o ìyẹn dọ̀rùn o ọlọ́run sàwòyàn kan báwọn ẹ sì fílẹ̀ ẹnìkan ò ní máa sọ bẹ́ẹ̀ àfẹntí ọba dọ́lọ́run ọba tàbí fẹ́ fi ìyà jẹyàn kì í ṣe ìyà kéke wàláì kì í ṣe ìyà kéke ọlọ́run dàpọ̀ mẹ́gbà wa mú o wàá lò wà fún ìyọ̀nù rẹ gbogbo àwọn tá à ń rí i pé ó kù díẹ̀ fún wọn láti súnmọ́ wọ ọlọ́run ọba ọlọ́run dàpọ̀ bá ní sún wọn mọ́ ọ wọ́lájà kan sọ̀rọ̀ jẹ́mà mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ntẹ́mìrì ọ̀fẹ́ yọ jẹ́ ntẹ́mìrì ọ̀sìn ni o tẹ́mìrì àwọn bọ̀ làwọn kan bá pé bírí kótó wí pé. ẹ̀jẹ̀ akádànwó bàdúrà èjù ẹ̀sìn wo ní ń ṣe ẹ̀jẹ̀ abatí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ abà ló kọjẹ́ ó kò sí wo lọ́fẹ́ ní ayé ti mà wá bá a ṣe nínú àlárí ẹ̀jẹ̀ abatí ẹ̀ náà jẹ́ náà bá kó obìnrin kótó nígbà gbà wá kan obìnrin kan wá dìde wípé la afti náà nìyà hù sẹ́ẹ̀rì mi báyìí wọ́n la rí ọ ẹ rí pé ẹ wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah wọ́n ní kọ́ra owó àwa gan o ẹgbẹ́nu yín lọ jùrẹ́jù ni mo fẹ́ lọ rèé ta tiẹ̀ báyìí tẹ́ ẹ fọwọ́ sí i ah, a kí ló dùn tó ó lè máa kóba tí ó ṣe jìnnà lára mi nùrùwáyà mi ọmọ ọba àlù wọn gan tiẹ̀ tún ni alákùnrin ṣáàd obìnrin ta arọ́dọ̀ nígbà tí lábọ́ wa tí wọ́n bá lóbìnrin ta arọ́dọ̀ sọkùnrin ó ní kóbìnrin ọyọ sọkùnrin ní ìyọ tó jẹ́ wípé ọlọ́ọ̀nìkan ló lè là á ní múra ní sọ̀rọ̀ ní tèsí obìnrin sápàkéjà rẹ̀ lọ́ba kọ̀rí sí sọ́wọ́ máa. Jurayj. Jurayj. Ní wà ní ìpín sọ́kù, Jurayj ọ̀dá. Wọ́n sàn bá ìbádà rẹ̀ lọ. Jurayj jẹ́ ní rẹ̀ Jurayj. Jurayj dùn bá ìbádà rẹ̀ lọ. Ngbọ̀ ya, Jurayj dùn báyìí. Kò tá nílé. Ó tilẹ̀ kún sọ́mà, ọlọ́run kún wọ. Tí Jurayj bá ti kún sọ́mà ládà tí ma fi gùn yóò ti ká nǹkan rẹ̀. Tọ́ba fẹ́ sọ̀kà ẹ̀ ní màá nà lẹ̀. òkú lè gun bí ìwà bá mi ìwé bí sáà bàbá dà lọ pẹ̀lú bẹ̀rù ọlọ́run ní bàbá dà lọ. obìnrin wa ní hàn hàn bí wọ́n ṣe rí pé orí náà lórí ṣùwàlà. wàkẹ́ nàró ìlànà ọkùnrin kẹ́sì ń bẹ tó máa ń da ẹran tó ń bá ti ń dẹran lọ ìsàlẹ̀ bíi sọ́wọ́n máa yẹ ní ti máa ń sinmi rọ́lẹ̀ rọ́lẹ̀ tó bá ti dẹran lọ obìnrin ti wá tágẹ́ẹ̀tì ọkùnrin o orí pé dùrẹ́jù ọ̀dà ńlò bó ṣe lọ́bọ́kùnrin tiẹ̀ nù ọkùnrin dandan ní bá ń bá sáwàdà ní bá àti rí títí títí hátà wákùn àfihàn títọ́kùnrin fi wá súnmọ́ fa àbálàhà ọkùnrin dandan ọba fóbìnrin lóyún ńgbò oyún dé oyún ga díẹ̀ díẹ̀ díẹ̀ ah. gbogbo àlùbá ń sọ pé ah, lágbàdà sọmárì ni wọn ní ọlọkọ nígbàdó ti wá lóyún ah, àábí náà ni o àwọn èèyàn rẹ̀ náà yàn gbé ọ̀rọ̀ káàkiri o àwọn tí wọ́n ti máa tẹ́tọ́ ṣe é pé ọwọ́ ti tẹ̀jú rẹ̀ yìí pé wọ́n bá bí wípé ta ló fọ́ lóyún jùrẹ́ ìjùrù ni sẹ́yìn ah, ọmọ ẹni jùrẹ́ ìjùrù sọ ọmọ tó ń ṣe nà jùrẹ́ ìdìbò wọn bá gbóbìnrin òdìlé ọba nígbà tí délé ọba ọba ní jùrẹ́ ìjù jù kílẹ̀ pé wọ́n ní jùrẹ́ ìjù ìsìlámù wá tún ní ibi ọ̀yẹ̀ lọ́mú wa kò sì ní ìdájọ́ méjì tẹ́ ẹ bá ti mú dé ìṣòlòbó a kàn bí bàbá kàn bá gbèlè èbù báyìí ńlá lẹ́kùn pa àwọn ni à ìdájọ́ ta gbẹgbẹ ẹ̀kọ́ eré ìdájọ́ ààbò sínú bá a ṣe náà nù ẹ má ti ẹ má ti tẹ̀ nígbà máa ṣe nù nígbà gbogbo wọn bá kó àdá ẹlòmíì máa ké ẹlòmíì mú ọ̀bẹ ẹlòmíì mú jígà gbogbo ìlú ni wọn bá ń lọ yóò sì dáná o o kọ̀ rẹ ti bàjẹ́ o wọ́n sàn kárì nígbà wo dò sọ́mà wọ́n tún bá jùrọ̀ èdè tí ń kírun lọ. jùrọ̀ èdè ọ̀dà wọn ló nǹkan bá ìbàdàn àti ẹ̀ lọ nígbà tí ọ̀ fẹ́bọ̀ lọ́rùn rẹ̀ lẹ́rù rẹ̀ nígbà tí bá nígbà pẹ́ nìkan bá dànù wọn wípé ẹ̀ ti ẹ̀ dùn kí lẹ́ ń pè é sí gan ẹ wọlé ìmọ̀ lórí kó ṣubú dànù kó kú dànù bí wọ́n ṣe ń kó àdàbò ẹsẹ̀ tẹ́ǹpù rẹ̀ nù gbà ẹ̀rù bàbà rẹ̀ kí ládé lọ́ba yọjú ó ti rí òun ta kí ló dé wọn ni à ń tínú yín sọ náà nù tó dé ń tọ́ ọdẹ làbí tó dé sọ̀kadà bí lójú ọ̀tẹ̀ ní wọ́n tún kó àdàbò sọ̀ọ́mà bí jùlọ jù sẹ́ ń bọ̀ báyìí fa anzalu wọn bá gbàmú ó fún yàn lóyún lọ́nà ìsìnà wọ́n tiẹ̀ máa béèrè wọ́n fúnlẹ̀ kíwìsì bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ burúkú yìí nù àbájọ náà tùkọ́dí ọ̀nà tàbí amẹ́lìkì tí bá ń lọ yọ máa wọlé bí ẹ̀ ń pò nìkẹ́lẹ́ ní etí ń bẹ àtẹ̀tí ọwọ́ yóò ta àbájọ náà tó fi wá múlẹ̀ ìjọsìn rẹ̀ sẹ́yìn ìlú yíjá fẹ́ máa ṣe náà rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ burúkú wọ́n bá sọ̀rọ̀ lọ́ọ́ ó ti ẹ̀rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o wọ́n ti fi àáké fún tẹ́ḿpù kan lẹ̀ wọ́n ti sa wẹ́lẹ́wẹ́lẹ́ ní pé kí mo ṣe burú tó tó báyìí ibi mo ti ń jọ́sìn ìfọ́nà lẹ́mọ̀ sí bàjẹ́ yìí bí wọ́n ṣe múnu ó ń fọ̀tí ẹ̀ǹtí ó dé ń fọ̀rùn ẹ̀ǹtí ó gbà lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ti bò ní ẹ bá ń ti fi wọ́n ti sọ́n bí ṣe wọ́n ti fi tẹ́ ń ti sọ́n á ìní ẹ̀ wá bàjẹ́ kí lè léyìn wọn ni ìwọ ń náà yìí kò tiẹ̀ yé gẹ́ ó ní àwọn sà mọ́ lọ wọ́n mọ́ lọ. nígbà wọn àmúdélé ọba ẹ máa wèé mọ́ lọ́hùn wọ́n wá mú gba àdúgbò àwọn amayani zawani wọ́n ní ẹja gbọ̀ náà àdúgbò yìí àdúgbò wo àdúgbò àwọn ohun pàǹtágáàdì àdúgbò àwọn aṣẹ́wó wọ́n ní torí ibi ọ̀ yàtọ̀ náà lé ọba ẹja mú gba bí. ọwọ́ pé òkìkí ti kàn dáa ìlú gbogbo wọn tí wọn jáde wóòlù tí wọn ti mọ̀ pé sẹ́yìn wọn nù ó ń kálukú bá ń bóde nù ilé rẹ̀ ìyàkójú náà wọ̀nyẹn dọ́rùn ní wọn bá ń wo jùrẹ́jì bó ṣe ọ́sà sórí ó gbórí sí ilẹ̀ tí wọn dìde ń pọ̀ sí pé òun wọlé ní ìsìn ọ̀fẹ́ wo mi olómi èyí tó ti ọ̀gbọ́njà yún tó òun tó ju eléyìí lọ jùrẹ́jù ojú tí ó gbì òkè báyìí ó ṣe déédéé àwọn obìnrin ń panṣágà wọn pátápátá lọ́ba ṣe báyìí bí ìgbà téèyàn rẹ̀ rìn gbogbo wọn bá rí wọn ní ṣé ẹ ti rí wallahi máa dọ́ ìka jùrẹ́ yìí gbogbo bá a ṣe ń nàlátọ̀ níta mú bọ̀ jùrẹ́ jù ọ̀rẹ́ rìn hátà márùn ọ̀bì zawani nígbà wà lọ́dọ̀ àwọn bàrà rẹ̀ tóójú rẹ̀ tiẹ̀ rójú rẹ̀ ìgbàlọ́ tó wà rẹ̀ rìn àwọn sọ bí ọba kí lọ́bẹ̀ tiẹ̀ fẹ́ sọ fún mi kí lọ́bẹ̀ sọ pé òun ti ná eléyìí ìta tiẹ̀ rí o ti fi dá wa lójú wípé bọ́rọ̀ ti rí nu ó sàmúlò jùrẹ́ jù lọ amúlọ amúlọ nígbà délé ọba àfilẹ náà ti ná ọba ní ìhájọ rẹ yìí wọlọ́ọ̀yì inú àti mọ̀ láìkì jù lùi ọjẹ́ kan àwọn ìsìnkú náà sọ̀rọ̀ rẹ̀ dáadáa mo sọ̀rọ̀ láì dáa báyìí náà lórí báyìí náà lórí àti ntọ́ ǹdánwó rẹ̀ ju èyí ní kí ni obìnrin tó lọ fún lóyún nǹkan àtẹni bí báyìí ni ọ ìdájọ́ mi ni wípé ẹ máa mú lọ ẹ jẹ́ ìyà gidi ẹ wá tán mágbélébù ẹ lẹ̀ pupa yóò jù bá ní ọba kápẹ́ ìdájọ́ yín bá nìyẹn ẹ bá ń kó obìnrin yẹn náà wà wọn kó obìnrin dé dúró jù tún wọlé wọn sọ pé wọlé ń bo ṣé ilẹ̀ ló ń wò tó fi ṣe ń tó ń ṣe ṣé ilẹ̀ ló ń wò tó fi ṣe ń tó ń ṣe wọ́n tó wò dúró bá tún gbójú ókè. obìnrin ó ní ta ló fọ lóyún à ó ní sẹ òun wá kó àbọ̀ wọn lóyún jùrẹ́jù ní dẹ̀rù ní àtàwọ̀gbọ̀ wọ arúkàrúkà àtẹ́yìn àárín èmi àtọ́lọ́wọ́ mi ò dàrú lójú kò sì dàrú tóòtọ́ àárín mi ò ẹ fún mi lómi kí n sàlùwàlà à ń bá fún lómi ó sàlùwàlà ó sàlùwàlà ní pé kíkàn má kẹlẹ kó pamí náà ni kò sábúrú bẹ ṣé ẹ fún mi láǹfààní kí n yẹn náà fi rárá ká méjì kí n wá sọ nípa ọbẹ sọ yìí wọn ní kò sí wàhálà ọba sáré wàhálà tán ọba yẹn náà fi rárá ká méjì ó ní ayé náà lùgbìlà ọmọ tí obìnrin yìí bí dà wọn ní orin bóyá sàlùwàlà tán lọ́ba lórí ẹgbà wa mi ọkọ ma yẹn ń kùn wa mi ọtọ ma ń pẹpẹ báyìí ó ní ya ababu nínú ẹgbà wa mi nínú èdè wọn ababus bimana arọbìn ìrí ọmọ òǹkpọ́nlò tó ń múyàn lọ́yìn ya ababus ìrẹ ọmọ tó ń bẹ lórí ìtẹ́yìn tọ́jà wípé gbogbo tí àjọ wà ń bí lónìí mọ̀ pé irú rẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n èèyàn ọba tí mo pa gbogbo ilé ayé tìtì mọ̀ lọ ọba nájà kò sí tí ò lè ṣe Allahumma antiqhu ọlọ́run ọba o. tòótọ́ mọ sánú rẹ àdánwò ló o ee jẹ́ kí ọmọ báyọ̀ sọ̀rọ̀ ọlọ́run bá ń lọ́rọ̀ sọ o kọ́ dá ọ bàbá rẹ̀ tó fún tó bí tí ìyá ìdí fún ńgbọ̀ tọ́yìn gbogbo ara ló ń wò àwọn ọba kéré lẹ́mìí wọn wọ́n yín mú ọmọ ọmọ ọ abi rọ ìlọ́nà ẹni tí ó fún ìyá àwọn lóyún tóun jẹ́ ọmọ fún òun náà lẹ́ni tí ìmọ̀ dáná jẹ nírọ̀lẹ́rọ̀lẹ́ tí bá ti ń bọ̀ padà tó kó ẹran sí ibi sọ́ọ́mà à jùrẹ́ jùrẹ́ jù kọ́ ni bàbá àwọn àbọ̀ kí ló pàtí jùrẹ́ jù ọmọ abẹ́ ọba kí ló pàtí ọmọ abẹ́ aráàlú tó fi fèsì ọlọ́run àpẹẹrẹ rẹ̀ ń bẹ nínú alukur'an jẹ̀máà firaun anabi musa ma ju anybody lọ torí inú ilé rẹ̀ ni ẹ ti wò ó ọmọ agbára àtàtì firaun náà ni ọmọ agbára tinú ilé firaun náà kàńkà kọjá ìròyìn kẹwàá ṣe pé wọn ń ròyìn agbára ìfún anabi musa ó rí báyìí fún rẹ̀ ni ọlọ́run wá ní rẹ̀ musa lẹ́ni báyìí mọ́sọ́dí anabi idhhab ila firaun innahu tagha wà lọ bá firaun wà lọ bá firaun fìràhùn lónìí fìràhùn lónìí ó ti pèrè ní ti èèyàn fi parọ́ ó lóun ètò ń ṣe ọba lórílẹ̀ mà òun tún ti dọ́gbọ́ òkè kò sọ́ba mi láyé tó ń darí gbogbo ayé òun yìí ni àǹdí musa wa ni mo ti gbàǹtẹ́ ọlọ́run bá mọ̀ ń fẹ́ àwọn kankan lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní kí ló ń fẹ́ gbogbo tí wọ́n ń fẹ́ yìí ilé yìí mà pé ń bá ti ní ọlọ́run wàláì kò ní sọ́ọ̀tì tẹ̀jú kan báyìí ó ní rọ́bì sọ́dìrì yìí ọlọ́run bá wò má jẹ́ kí n sàárẹ̀ ọkàn sí ọ sípayé mi iṣẹ́ tó rán mi má jẹ́ ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ wàyẹ sírìlì amúrì gbogbo àlámọ̀rí mi má jẹ́ ọjà rọrùn tí n bá ti ń fà jẹ́ ọmọ àtúrà wọn tí n bá ti ń fa jẹ́ ọmọ àdún wahlul uqdatan min lisani kókó tí ń bẹ lórí ahọ́n mi tí mo fi ń ká lólo bá ń tu ìtumọ̀ méjìlá wa ní bá ń tú pátápátá ni àbí mo yọnu sí bó ṣe wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ń tó gbélé mi lọ́tọ́ jẹ́ dáwọ́ yìí tí n bá ti fẹ́ máa júwe ọ̀wọ́ ọlọ́run bá fáwọn èèyàn dáhà mi ọ máa clear tí n bá ti fẹ́ máa sọ̀rọ̀ tara mi tọ́jú ọ̀rọ̀ ayé padà jọ́ padà sí bó ṣe wà kó o lè mọ̀ pé mi ò bínú bó ṣe ṣe mí ìtumọ̀ kejì yẹn dẹ̀ ni wáyé mi mi sani tí n bá fẹ́ máa sọ̀rọ̀ rẹ tọ́ran mi jẹ́ kí ẹnu mi tú mo pèèyàn sójú ọ̀nà rẹ tán kó fẹ́ máa sọ̀rọ̀ mi dá padà yafqahu qawli di káwọn èèyàn gbọ́n tó ọ̀ràn mi di wọn gbọ́ yé látẹnu mi waj'al li waziran min ahli wá bá yan yan mínísítà fún mi yan amúgbálẹ́gbẹ̀ẹ́ fún mi ṣùgbọ́n má yan nú ara àta min ahli yan láti inú ẹbí mi gangan ó sì wù mí ọlọ́run Haruna akhi kọjá bọ́dà mi tọ́já Harun tọ́bajẹ́ fún nàbà yàn fún mi ushdud bi azri mọ́jọ́ nù ó tún gbẹ̀yìn bẹ́bọ́jẹ́ fún mi wá fi kún agbára mi wà á ṣírífù fìdí amúrí iṣẹ́ tó ọ̀ràn mi ó sì wù mí kọ́ ọ sọ pé oorun náà kájọ kájọ gbàtán torí pé òun náà ti mọ̀ pé ìjọba nìyẹn máa ń mú yàn àwọn àgbàlagbà ní ọkùnrin tí ń sun rárá àkọ́kún ẹgbẹ́ rẹ̀ àkọ́tẹ́ni ṣe bí mo ti jáde nàbí mọ́jì ọ̀jẹ́ ọ̀lẹ́ńtẹ̀ láàfọ́ àfọ́ mi máa ń sun náà dànàbí kó náà rí fáájọ gbàtẹ́ ìpapọ̀ ni. ọwọ́ àtọ̀rọ̀ nǹkan méje apá kìí fàṣùmọ̀ méje ni gbogbo méjèèje tó wá tọrọ yìí torí kílè tọrọ rẹ̀ sítorí fíráwọn náà ni ọwọ́ ni kẹ́yìn nusabbihaka kathira kó lè jẹ́ pé gbogbo agbára tó fún mi tó o bá gba gbogbo àdúrà yìí tán kí n lè bá àtàkọ́mọ́ àwọn ọlọ́run ọba pẹ́ wà nàbì kúrọ́ka kathira ká lè fi gbogbo àmọ́ arántí rẹ̀ torí táàní èmi àti ọba ti bàjẹ́ kò sí nǹkan kan tó lè borí mi láyé anabi wàá tọrọ ẹyọ àdúrà kan báyìí lérí fíráwọn náà wípé ọlọ́mọba bá ń gbàlá sí àlára rẹ̀ ọlọ́mọba májèkó jùlọ oríran mọ́ irọ́ ọ̀rọ̀ fíráwọ̀n nàkà kò tọ́tọ̀rọ̀ ọwọ́ àfihàn táàrin èmi àti ọba ti dàrú tí wà lẹ́yìn kéré ọwọ́ òborí tí nǹkan bá ti wá bẹ́mi àti ilé ibi tẹ́mi wá kọ́kọ́ máa lọ ọ̀dọ̀ dpo tọjọ́ rẹ̀ rẹ̀ jẹ̀mọ́ ká lè yẹn tí ó máa jẹ́ ọ̀rẹ́ gọ́vnọ̀ wà lọ́yọ̀ state yọ jọ rẹ̀ gọ́vnọ̀ ọ̀rẹ́ jọ ní láti tímọ́tímọ́ láti gbà kéke ọwọ́ àtìríkọ́ rẹ̀ òun di gọ́vnọ̀ wọn ẹnì ọkàn kọjá lọ ládùúgbò wọn ẹnì kẹtọ fọlétí látẹ̀yìn ni ta ló lè rí bàánù wa ọ̀rẹ́ gbolé pé gọ́vnọ̀ lẹ fóònù rẹ̀ ò lè ríngì lẹ́ẹ̀mejì àbí tí ọba sí fóònù ọwọ́ gọ́vnọ̀ lòkun ní òní gbé tí wọn bá wá fọlétí tí ó sọ pé subhanallah ta ló délé ìwò wàláyì Ṣèyí Mákindé ní ọ̀kọ́ pé àti yẹn bàjẹ́ ó tún ti dé o ó ti ṣẹlẹ̀ ibẹ̀ ń tiẹ̀ wà á dínà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bẹ tí wọ́n máa dàdúgbò rù tó ń gán mà pé ìjẹ̀bi lòun ń jẹ́ àwọn yòówù àmọ́ bẹ̀rẹ̀ pé kí ló kí ló kábàlẹ̀ sí ìjẹ́pẹ́ ah ẹ má ẹ má tọ ọ̀rẹ́ DPO ni o èèyàn mú DPO lọ́rẹ̀ tí sì fi ń ga pátá àwọn èèyàn ẹ ń wá gbogbo nǹkan lọ́rẹ̀ bó lọ́rọ̀ tẹ ó rì ṣùgbọ́n ta ló débẹ̀ nù wa àtàfà àtẹ̀ntì ń gbọ́ tántánú ọlọ́run débẹ̀ ọmọ dákú dókítà ní àkọ́kọ́ ń pè wọn ò ọmọ pé ṣùgbọ́n ni ó mú ìyìn tí dókítà ó ṣe ni ó sọ di àṣeyọrí rẹ̀ alọ́tàtà kọ́ ṣẹ́ símọ́tò hasbunallah hasbunallah dókítà o ariwo lọ́tún lọ́sí ọlẹ́mí ò mú fóònù náà ti náà lórí fóònù bá kú ah, ọ̀rọ̀ kàtúkọ̀ náà wò ná jùrẹ́ẹ̀jì ọ̀tàn ọlọ́run ìwà ọlọ́run wa gbàdúrà rẹ̀ ọmọ sọ̀rọ̀ àwa ń bọ̀ ìyá àjùrẹ́jì kí ló fi gbé ọmọ ẹ̀ sí pé èpè mu àbí òmu mu ẹni tẹ́ pé wàá mú yìí èmi àti yín àfin lọ́n tó torí pé àwa ń lọ ọjà ó ń gbogbo nǹkan tì ṣùgbọ́n ìjọ náà akọ́kọ́ wọn àfa ní jùrọ̀ inú ẹgbà wá mi lẹ́wọ̀n jùrọ̀ ìjù tó ní ni wípé ìgbà tó kú ò lọ́jà. tó kú lọ́jà tó fẹ́ di ọ̀rí ọlọ́yìn kọ̀ lọ kéwú kọ̀ lọ kẹ́kọ̀ọ́ kéèyàn ọmọ ìwọ òǹdírè ìwọ gbani ìwọ àwòrè kò yé ṣùgbọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọba rẹ lọ ọlọ́run wa ni ọ̀rẹ́ mi ni ó ń tòótọ́ ṣùgbọ́n ibi tó ti ń fi àìmọ̀kan bá mi lò ó di níjọ́ náà ìyá ni ìyá ọ̀ máa jẹ́ ní ìyá rẹ sọ pé kò ní wàlẹ́ ìyá yẹn gbórí ìbínú ronú ni tí ó gbà gbórí ìbínú ronú kápẹ́ ntójú bá ń lọ nú ẹ̀ pè òun lọ́ba lọ rèé sẹ́fù jùrọ̀ yìí ó ní ìbámu rẹ ti máa bá kèé ṣe ó ní ìbádà rẹ̀ wà o ìyá yẹn náà ní ni sí wípé so ojú mi lọ wò lónìí ó sì wo ojú tí ti ọlọ́run a jẹ́ pé ẹ ọlọ́run ó bó ń bí yẹn gbìjà tí òun bá wá mọ̀ pé àwọn ẹ̀dá kan ń bẹ tí èèyàn bá ṣẹ̀wọ̀n ọlọ́run bá ń gbìjà òun náà làwọn náà yóò tún wá yọ ìbínú bí lórí ọmọ tí èèyàn bá wá mọ̀ pé ìní ìbínú tán lórí ọmọ òun ní ìpìlẹ̀ bó o láti wá ọmọ wọn máa ń ran tí ó wà jẹ́ pé ntókù tí ó wù sí wa ń wà òní tí ó máa pín alẹ́ mi táàtì láà máa ọwọ́ ni wọ́n sọ ṣíbi wọn àti dúnìyà màrúfà bàbá àtìyá rẹ̀ kọ́dà kí wọ́n má jẹ́ mùsùlùmí ọ gbọ́dọ̀ má ti dáadáa sí wọn láyé kọ́dà kí wọ́n má jẹ́ mùsùlùmí ọ wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ doríkodò lórí ọ̀rọ̀ rẹ̀ wọn wá doríkodò kí wọ́n máa sunkún kí wọ́n wá rí pé ìwọ ló ń pa wọn lẹ́kún abadan jàmá àwa ń sọ kò sí ìkọ́sẹ̀ náà tí máa sọ yìí ẹ ń bá ní òbí láyé tọ́mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí òun máa pa o ẹ ń bá ní òbí láyé tó tún wá ní àfa àti máa bá a ti fẹ́ tí ò sí ìrùnnú lànà nàbì àfa àti bọ́ dìtíà àfa àti bọ́ sóògùn àfa àti ẹjọ́ ń gbẹ́bọ tí kọ́ lọ kúlẹ̀ wájú pé kó o fi súre fún ọ kó o fi mú yàrá jẹ ẹni tí wọ́n ẹ̀ bá ti tẹ̀lẹ̀ sí rí kọ́ lọ túra kọ́ lọ bẹ̀yà lọ sọ fáfáà wípé tẹ́yìn náà bá fẹ́ jèrè lórí gbogbo ọmọ yín ní sọ fún mi ẹ lórí ẹ ẹ ti sọ bẹ́ẹ̀ fún yàmà mo ti gbọ́ wípé ọ̀nà àjẹ́ àmú fi ń wá ṣùgbọ́n tẹ́ ń bà jẹ́ ojú tẹ́ fẹ́ lọ́wọ́ òde ni ẹ ń bá ti wá kó gbogbo àwọn ṣùgbọ́n kò sóǹbì rẹ̀ mọ́ bó ni ó ti pa tiẹ̀ rẹ̀ kò lóǹbì mọ́ ṣùgbọ́n má pè kí wọ́n tó jáde láyé òun pa wọ́n lẹ́kún káyìn ni n tó kù ọ̀pọ̀lọpọ̀ sìgbà àtàwọn tí olóore sàárà àtọ̀pọ̀ èèyàn máa sàánú gán yóò máa wá bẹ lọ́hùn pé kọjọ́ bóun ṣe ń sàánú yìí láadáa dáadáa tó wọn máa rí ń bẹ̀ kọ́lọ̀ ń jọ jáde kọ́ pa àwọn òbí òun náà pọ̀ mọ́ dáadáa tóun ṣe jama fẹn tó sì ń bẹlẹ ayé tí èkú kéèbọ o yálò bí ti kú ni kéèbọ yálò òbí èkì kú ni kéèbọ jama a kótó wá dàbá yẹn ojúṣe tí a náà a tún bá tẹ̀síwájú bá jọmọ jọ o ibi Lukman lé ọ̀rọ̀ àwọn òbí náà ni wípé wàtọ́ ebi hùmà fi dúnìyà ma'rufa gbogbo ń tẹ́ ń pè dáadáa òní òfin báwọn òbí rẹ lò ní àsìkò kíni o ní àsìkò ìgbà tí a ń bẹ láyé ní àyè gbogbo dáadáa ó ní kó o fi bá wọn lò jàmáà ibi ìwá ni àwọn èèbó gọ sí owó mọ bàbá àtìyá tí wọn bá ti wọ éèjì kan wọn ó kó wọn kúrò ńlẹ̀ wọn wà ní pé ilé àwọn arúgbó kò sínú ìsìláàmù wa àsìkò yẹn ibi tó jẹ́ káwọn ò ṣe bẹ́ẹ̀ táwọn pè ní dáadáa lọ́dọ̀ wọn ni pé wọn ò fẹ́ kẹ́ ẹ gbọ́ràn sọ́lọ́ ńlẹ́nu wọn ò sì fẹ́ kẹ́ ẹ sórí látara àwọn òbí yẹn wọ́n sì mọ̀ pé àwọn fẹ́ kẹ́ ẹ máa mutí àfẹ́ kẹ́ ẹ máa lọ sílé zina kẹ́ ẹ máa lọ lé tẹ́tẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ gbọ́ yé pé ẹnìkan bẹ tó bá pè yín ẹ gbọ́dọ̀ má dà lóhùn màmá pè mí màá dà lóhùn no a wà sọ pé a ti ń bọ́ tọ́jú ìyá rẹ o lè ráyè lọ máa ta tẹ́tẹ́ báyìí a ti ń bọ́ tọ́jú bàbá rẹ o lè ráyè máa mutí báyìí ṣùgbọ́n a wà fún ọlọ́jọ́ kan nínú ọdún a máa pè ní father's day mother's day so wà wá bíi flower kan ọ wà gbé wá fún wa lẹ́yìn rẹ̀ tọ́wọ́ tó ti pẹ̀yìn rà ó tún dọ̀dún mi. wàláì kì í ṣe dáadáa ìjọba ìlú èbò hàn sáré ìjọba wá dé ah àwọn èbó yẹn ti lọ o wàláì wọ́n tún ní tún ní provision fáwọn arúgbó wọ́n wà máa sàwárúgbó káàkiri báyìí ní olé ìgbà wo ọ̀ràn yàndá eyín tí ń tẹun ọ̀tàṣẹ ọ̀rọ̀ tí mò ń pariwo fún wa ọlọ́nkẹ́ ọ̀sánú bàbá àtìyàwó ọwọ́ akọ́lé ọwọ́ àlọ́ máa rí ọ̀dọ̀ ó mọ̀ ọ̀dọ́ kùsùn ọwọ́ máa jẹun ọmọ ọwọ́ àgbà ọmọ bá bàdánà àṣìṣetọ́ ga ni kọ́lọ́n kọ́sọ́mì àti nílẹ̀ kí ló wá fanti èpè fi mú jùrẹ́jì nítorí pé èyí tó fẹsẹ̀ múlẹ̀ ni pé jùrẹ́jì ìjọ náà lọ́hùn náfìlà ní ń ṣe kèé sí ọ̀ràn yàn téèyàn bá ti ń se ìbáadà lọ tí èyí bá ti ń se ọ̀ràn yàn tó ń bì bá pé yàn tí èyí sì ṣe pé yàn ti fẹ́ parí ẹ̀ tó tún gbò díẹ̀ sí èèyàn lẹ́tọ̀ọ́ àti dé kọlọ̀ dóńbì torí ìdáhùn bì ọlágbára ju àṣegbọrẹ lọ àṣegbọrẹ wọn ti sẹńtì ẹran mi tán èmi mò ń wojú rí Ọlọ́run ojú rí Ọlọ́run kan wá jù kan lọ kí n dá bàbá àti ìyá mi lóhùn ó ju ojú rẹ pẹpẹ fúru mi tí ọba lọ iyún gan ni ó jẹ kọlọrun ọba ọgbà àìwà gbọbẹ yẹn yìí ó jìyà rẹ àbí ó jìyà rẹ ó jìyà rẹ sọ yọpọ nù nù yọ à ń bí alásọ̀tà ń jọkan so rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn má jẹ́ àkọsẹ̀ lára àwọn òbí o àtẹ̀mí àtẹ̀yìn má jẹ́ àti ọmọ náà tọ́ o má jẹ́ àbí ọ̀tá lọ́ma má jẹ́ àwa náà jẹ́ ọ̀tá fún àwọn tí wọ́n bí wa wọ́n lájà kò so rẹ̀ ọlọ́mọ jẹ́ kí lu yẹ ọ̀dà ro gbogbo ẹni tí ń gọ́ ọkọ̀rọ̀ láti da ìlú ìrú ọlọ́mọba ní fọwọ́ tán ẹlẹ́mì gbogbo ẹni tí ń wábìlì ó sì da ọlọ́mọ jẹ́ kọ̀rọ̀ tiwọn náà dàrú wá pawá sórí ìyọnu rẹ gbogbo ìgbà tó bá pawá má pawá sórí ìbínú rẹ o la hawla wala quwwata illa billahi alhamdulillah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 فقد أوصى الله سبحانه وتعالى كل ولد بالإحسان وبالمصاحبة بالتي أحسن بالوالدين حتى وإن كان مشركين حتى وإن كان كافرين فأنزل الله سبحانه وتعالى في حق الوالدين الكافرين قوله تعالى وإن جاهداك على أن تشرك به ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفة أمرنا الله سبحانه وتعالى أن نصاحبهما صحابا معروفا صالحا طيبا جيدا حتى وإن كان مشركين ومن ذلك قص علينا رسول الله صلى الله عليه وسلم قصة رجل عبد صالح كان من بني إسرائيل يقال له جريج كان في أوان عمره تاجرا لكنه في تجارته يزيد في مرة وينقص في أخرى حتى التمس تجارة خيرا من تجارته الأولى فالتمس مكانا وبنى فيه صومعة فترهب في هذه الصومعة يعبد الله سبحانه وتعالى ليلا ونهارا وكانت له أم تزوره وتؤانسه وتعانقه حينا بعد حين وفينة بعد فينة فأتته أمه يوما فصادفته وهو يصلي في صومعته فنادته أمه يا جريج يا جريج يا جريج ثلاث مرات ففي كل مرة يقول جريج اللهم أمي وصلاتي اللهم أمي وصلاتي اللهم أمي وصلاتي حتى كررت أمه المجيد ثلاث مرات ففي كل مرة تناديه ثلاث مرات فامتنع جريج من إجابة نداء أمه واستمرت في عبادته لربه سبحانه وتعالى حتى غضبت عليه أمه فدعت عليه بقولها اللهم لا تمته حتى تريه وجه الميامين وفي رواية حتى تريه حتى ينظر في وجوه المؤمثات وفي رواية حتى ينظر في وجه المؤمثات وهكذا كان جريج يستمر في عبادته بارك الله لي ولكم في القرآن والسنة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 وعدوا حقوقهما كما أمركم الله سبحانه وتعالى وهذا جريج امتنع من إجابة نداء والدته ولكنها غضبت عليه ودعت عليه ألا يفارق الحياة حتى ينظر في وجوه المومثات فتقبل الله سبحانه وتعالى دعوة على ولدها وكانت امرأة بغية تريد أن تفتن جريجا فقال فقالت لبعض الناس إن شئتم أن أفتن جريجا لأفعلن ذلك قالوا شئنا فذهبت هذه المرأة وتعرضت لجريج وهو يصلي في صومعته لكن جريجا أبى أن ينظر إليها حتى أحبلها راعي الغنم فلما صارت حبلى سألها قومها عمن أولدها لما ولد لما أنجبت فقالت جريج غضب الناس وأخبروا الملك خبره فأمرهم أن يأتوا به فذهبوا إليه نادوا مرات لم يجبه بل هو بل استمر في عبادته في صومعته حتى شعر بالفقوس على أعمدة صومعة فنزل إليهم وأخذوه واضربوه وتلتلوه حتى ذهبوا به إلى ملكهم حتى استنطقوا الملك بما جرى بينه وبين المرأة فأبى جريج فقال لا فقال الجريج للملك والله ما أنا بمن زنى بهذه المرأة ثم استأذنهم فتودع ورفع ركعتين ثم طعن الرضيع في بطني وفي رواية في رأسه فقال يا غلام من أبوك فأنطق الرحمن الذي أنطق كل شيء هذا الرضيع فقال أبي راعي الغنم إلى آخر هذه القصة وأخيرا قالوا يا دري معذرة نبني لك صومعتك من ذأب أو من فضة فقال دري لا إلا من طين وفي رواية دعوها من طين كما كانت وهكذا يفتتن الإنسان بأي شيء بدعوة والدته أو والده عليه حتى وإن رأى نفسه على خير إن أخطأ في حقهما ودعا أحدهما عليه فإن الله سبحانه وتعالى يري هذا الولد عجائب وآثار هذه الدعوة عليه أمة الإسلام أحسنوا إلى والديكم واذكروهما في دعائكم وتأثروا بقول الله سبحانه وتعالى وقل رب ارحمهما كما ربياني صغيرا اطلب لهما الرحمة من الله بل الرحمة التي فوق ما نلكم منهما أيام أن كنتم صغارا بإذن الله تعالى في وصايا لقمان الحكيم لابنه نستمر في الخطبة القادمة إن كان في العمر بقية اللهم ربنا عز للسمع المسلمين اللهم ربنا عز للسمع المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا من أراد بنا وبديننا وبنسائنا وأولادنا وبسنة نبيك بسوء اللهم رب ربنا عليك